وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن أطيب ìtọrọ kẹ́gẹ́ fún anabi sallallahu alayhi wa sallam àti kíkítí akíra wa pẹ̀lú sálámà àtúnkíra wa bákan náà gbogbo àwa tí allah subhanahu wa ta'ala ń lò ní onísábàbí tí ètò yìí tí ò fi kú látìgbà tó ti bẹ̀rẹ̀ títí tó fi di àkókò tá à ń bẹ̀ yìí à ń bẹ allah subhanahu wa ta'ala kó bá ní ẹ̀san dáadáa àwa náà àti olùgbọ́ wa àti olùlò àtàwọn olùbéèrè olùfúnwa nímọ̀ràn gbogbo wa náà ni à ń bẹ Allah subhanahu wa ta'ala fún pàápàá jùlọ arákùnrin kan tẹ̀mí ọmọ tẹ́ pé Allah subhanahu wa ta'ala tẹ́ni tí wọ́n rán nìkan ọmọ wọn tí wọ́n fi twenty naira ránṣẹ́ sí ètò yìí ọlọ́nkọ́ba àfihàn ní ẹ̀sán olóore àtàwọn ẹlòmíì náà táwọn náà ń ṣe gbìyànjú pé àfẹ́ kó kú torí ara ń fà ní bẹ̀ ọlọ́run wá iṣẹ́ tẹ̀yìn náà sì ní pípadà sí orí àkórí ìbánisọ̀rọ̀ wa èyí tá a pè ní zadu daro isirk tí ìtumọ̀ rẹ̀ ń jẹ́ ìdènà àwọn okùnfà tí máa tíyàn kó sínú morogun pẹ̀lú Allah subhanahu wa ta'ala àkórí ìbánisọ̀rọ̀ igi fúnra rẹ̀ níta ń pè ní zadu daro eléyìí ń bẹ́nu àwọn inú ẹ̀kọ́ usulul fiqh tọ́yẹ pé ìtumọ̀ rẹ̀ ńlọ ń tukí gbogbo nǹkan tí ọba lè ti ni kó sínú nǹkan kan tí ó jẹ́ bàjẹ́ báwo láti dènà rẹ̀ gẹ́gẹ́ àwọn náà wà fún àtìgbéwá pé wọ́n tá ń pè ní abdari àǹgani màkàna wazilatun wa tariqan ila shay'in òun ni nǹkan tó bá jẹ́ pé òun lọ́jọ́ ju ọ̀nà àbí àkàsọ̀ kan tá a mọ̀ fi débi nǹkan kan tò ló fi wá jẹ́ pé gbogbo nǹkan tó lè tì ni kó sínú ẹbọ ìmọ̀rún pẹ̀lú Allah subhanahu wa ta'ala ní ta àgbàlérò ni pé ọ̀nà wo ni islam gbà dènà rẹ̀ nínú alukur'an àtàdé tí anabi sallallahu alayhi wa sallam torí pé buhari náà láti mọ̀ pé ohun tí jẹ́ ẹbọ ìmọ̀ ọba ìṣẹ́jẹ́ ni bẹ́ẹ̀ bákan náà yóò sì ní parí ayé lórí rẹ̀ kéèyàn bá ìyọnu Allah subhanahu wa ta'ala pàdé ayé ò ní rọgbọ fún yàn bákan lálkìyàmà kódà káwọn èèyàn mọ̀ wò ó pé à gbèsè ayé rẹ̀ gbẹdẹmukẹ ní gbé yóò sì ní àwọn ìfúnpinpin inú ẹ̀mí tí ò ní ní torí pé ntọ́ba ti gbọ́n rí kò nínú kúrò níbi ìlànà alukur'an àdìsí anabi sallallahu alayhi wa sallam ní ti islam gbé wa ní ti alukur'an sọ fún wa ni pé fa ìnẹ̀láwó màáyíṣà tàdọ́nkà yóò tó ajé afọ́jú lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama ọlọ́mọsẹ̀ nìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni pé àwọn okùnfà wọ̀nyí ń tọ́pọ̀ so ìjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ kàmí ìkún kódà ẹlòmíì kàmí ìsínú tó ń tún lè fi súnmọ́ Allah subhanahu wa ta'ala látara pé báyẹ̀ lòmíì ọgbọ́ rí abẹ́lòmíì gbọ́ ó fojú kéré rẹ̀ ẹ̀sùn pé yorùbá náà mọ́ sọ pé igi kòkòrò mọ́gùnmi ní ojú àtòkèrè láti lọ́gùn rẹ̀ kò tó jẹ́ gbogbo ọ̀sọ̀ oríire náà làwọn nǹkan tí anabi sallallahu alaihi wasallam tí wọ́n látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni pé a máa wá ka àwọn nǹkan yẹn ní sísẹ̀ntẹ̀lé nkàlùkọ́ máa wá yẹ ara rẹ̀ wò èyí tí bá ti ń bẹ lára wa a kúrò èyí tí ọba sí abùkátà sí kásì gbìyànjú pé njẹ́ tó bá fẹ́ wọnú àlámọ̀rí wa á lè tì í dànù eléyìí tàbùkọ́ wa náà sọ pé prevention is better than care òun náà ni pé ká dènà àmọ́bi ọ̀sàgbà kó ni ká wá sọ pé wa sínú yẹn ti kó lára lọ. látàrí báyìí ni pé àwọn preventive measures náà ni radu darọ́ọ̀hìn shirk ni wọ́n jẹ́ tààfin níjì sínú ẹbọ tó láti mọ̀ pé ẹbọ ìmọ̀ ọba gbogbo sẹ́jẹ́ bákan náà tí wọ́n bá ti parí ayé rẹ̀ sórí rẹ̀ ni pé èèyàn ò ní jẹ́ kan náà tí ó sórí rẹ̀ níjọ̀gbọ́n dàkíyàmà kò ní bá wọlé ọlá wọlé ọlá kò ní gbẹ́ni Allah subhanahu wa ta'ala kò ní gbọ́ ìsálámọ̀ sí àwọn màláíkà kò sì ní gbọ́ ìsálámọ̀ sí Allah subhanahu wa ta'ala bákan náà kò tiẹ̀ ní rí ọlọ́run àwọn òsì fẹ́ bẹ́ẹ̀ nú àwọn tí wọn ó jìyà láyé tó tún jẹ ní alkiyama alákọ̀ọ́kọ́ nínú àwọn ìdènà nǹkan tí máa mú yẹn kó sínú ẹbọ kódà omi nínú àwọn nǹkan yìí òun gan lè di ẹbọ mọ́yàn lọ́wọ́ tí ó gbé yẹn jáde kúrò nínú Islam a ní bùkátà sí mímọ̀ wọn ká má mùsùlùmí ló kọ lásán alákọ̀ọ́kọ́ mbẹ̀ òun náà ni anahayu عن العبادة في مكان يعبد فيه غير الله تعالى ìsíwọ́tí òfin ẹ̀sìn Islam tó ṣí wa lọ́wọ́ kúrò níbi ìṣèjọsìn ní àyè kan tó jẹ́ pé àwọn tí ó jẹ́ mùsùlùmí wọ́n ti ṣèjọsìn ń bẹ̀ fún nǹkan mí yàtọ̀ Allah subhanahu wa ta'ala láyé tí wọ́n ń bọ àwọn òrìṣà àbáwọn nǹkan tí wọ́n ń àyè tí wọ́n ń wólẹ̀ fún nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala kódà káwọ̀ ńlá níyàn kú kì í ṣe pé nǹkan tí wọ́n ń sìn láfẹ́ sìn bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala láfẹ́ ṣèjọsìn fún a sí láyè yẹn kí làwọn àtọ́ka wa ẹn tó jẹ́ ọ̀gá wa anabi sallallahu alayhi wa sallam kódà àpẹẹrẹ tá a fẹ́ mú wá fún wa yìí àpẹẹrẹ tó ga jù ni tọ́jẹ́ pé Allah subhanahu wa ta'ala sọ fún al-Qur'ani pé wa anna al-masajida lillah gbogbo ohun tí wọ́n bá ti pè ní mọ́sálásí níbi yóò bá ṣe ń pè àwọn ààyè ìforíkẹlẹ̀ fọ́lọ̀ ti Allah subhanahu wa ta'ala ni bẹ́yẹn bá ti kọ́ ọ tán yóò jù ú lẹ̀ ó ti di tọ́lọ́hùn tọ́ba sọ mọ́sálásí alájà lágbájá alájì lágbájá wọ́n kàn ni káfíṣe káfí dá yàtọ̀ láàrin ara wa bá náà sọ̀kú gbogbo wa náà ní èèyàn ṣùgbọ́n èèyàn ní wá lóòótọ́ ṣùgbọ́n a ló kọ̀kọ̀ kẹ́tọ́ mọ̀ fi dẹ́nu kọ̀ọ̀kan wa mọ̀ lítà àrọ̀fù tó fi jẹ́ ká sọ fún mọ́sáàsá alájà lágbájá alájì lágbájá àfa lágbájá ọ̀sá burú ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ń pe ó kọ̀ rẹ̀ mọ́ mọ́sáàsì yẹn kò túmọ̀ kó wọ́n ní ọmọ adarí rẹ̀ torí pé ọlọ́run ló ní almasjid wọ́n wá kọ́ mọ́sálásí kan láti mọ gbọ́tàn rẹ̀ tí wọ́n ń pè ní masjidu dirar a mọ́sálásí ọ̀tẹ̀ àbí mọ́sálásí nira tọ́jẹ́ pé níjọ́ kínní àná nílùú Medina mọ́sálásí lọ́nà tó lọ sílùú Medina ni wọ́n kọ́ ọ sí Allah subhanahu wa ta'ala wá sí ànábì lọ́wọ́ ń bẹ̀ bó ṣe jẹ́ pé ilé ibi tí ọlọ́run ní àwọn tí ń jọ́sìn bẹ̀ náà ń ṣe kíni ni wọ́n ń ṣèjọsìn fún ṣùgbọ́n torí ìdí mi ọlọ́run sí ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ń bẹ̀ tó fi pa aláṣẹ náà sọ́tọ̀ ọba àyà ọgọ́rùn-ún kan lé mẹ́jọ ń ta fẹ́ lómi ọlọ́run ní la takum fihi abadan ọlọ́run ní mọ́ṣẹ̀ṣọ̀ láti inú mọ́ṣáláṣí yẹn láéláéláéláé torí kíni torí pé gbígbékalẹ̀ rẹ̀ kìí ṣègbékalẹ̀ nítorí ti Allah subhanahu wa ta'ala torí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún bí o bá fi mọ́ sọ iná ni àti ìsàìmóore ìsàìnígbàgbọ́ tányányá àìsọ̀kalẹ̀ ara ẹni fẹ́sìn yányá wọ́n ti fẹ́ mọ́ fi ṣe ohun tí ọmọ jẹ́ okùnfà táwọn musulmi mọ́ túká láwùjọ táwà yẹlẹyẹlẹ gẹ́gẹ́ bí ayà bọ́lọ̀ Allah subhanahu ti gbé fún wa pé inú ayà yẹn tó ń gbà lérò ní kó wọ́n tẹ̀ fúrí kọ̀ mbẹ́ ya wà lápàtù tẹ̀bá sọdá ọ̀nà lápàtù mọ́sálásí wà yọ wà kelekele tẹ́kọ̀ pé àwọn nínú gbàtíjáde àfa alágbájá ó bínú kò ní mọ́sáàsì òun náà lọ dá tiẹ̀ irú àwọn mọ́sáàsì báyìí tó fẹ́ fi tú àdúgbò ó fi tú àwùjọ mùsùlùmí ẹ dáadáa. ọlọ́run wá sàn nẹ́bí sallallahu alaihi wasallam lọ́wọ́ ń nẹ́bí ọmọ ìsọ̀lá àti tòun liman ọ̀gá là nẹ́bì tí gbogbo èèyàn sallallahu alayhi wa sallam àbọ̀dọ̀ mọ́ kẹ́fìn pé àbánẹ́bí ṣe sọ láti torí ẹnìkan gbogbo òjọ́sìn rẹ̀ nítorí Allah subhanahu wa ta'ala ni torí pọ́lọ̀ ti pàtẹ àwọn tó ṣáájú láwọn nẹ́bí ọlọ́run tá nẹ́bí ìjogún wọn ló fi ní ká nẹ́bí ògbó e jáde pé kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa anna awwalul muslimin eléyìí wá ń tọ́ka fún wa pé gbogbo ààyè tó bá jẹ́ pé wọ́n ń sẹ́ lọ́hùn bẹ̀ torí ká fún àwùjọ mùsùlùmí ká ìsẹ́ lọ́hùn ni ìdẹ́yẹ síra wa báwọn lágbájọ́ kábùkún báwọn bá rìnyàn lẹ́yìn wọn mọ́ ìsẹ̀ sí Allah subhanahu wa ta'ala ni sáàtì mọ̀ pé eléyìí ò tún ti ìdẹ́bọ ìwé tó mọ̀ pé ààyè tó bá ti jáyé ẹ̀sẹ̀ ọlọ́run wá pà níbi láti pà níbi ọ̀bọ̀dọ̀ ṣe sọ láti mbẹ̀ tó ìjẹ́ pé àwọn táwọn náà tún dálẹ̀ àwọn náà jẹ́ ti ń ṣe sọ̀lẹ́t wọ́n dáyè yẹn lẹ́ o mùtàkàtún lè sọ̀lẹ́t pé a mọ̀ ìsọ̀lá ti mẹ́rin ṣùgbọ́n fẹ́ àtúntò mọ̀ sí mẹ́ torí kí wọ́n fi dálẹ̀ ṣùgbọ́n ayé ẹsẹ̀ láyé yìí ọlọ́run pa láti pé ànẹ́sọ̀lọ́ ọ̀sẹ́lẹ̀m ànẹ́bí ọ̀bọ̀dọ̀ sí sọ̀lá mẹ́ eléyìí ọjẹ́ pé nígbà míì tọ́lẹ́mí lè mọ̀ ọkùnrin gbogbo mọ́sálásí náà ìta bá ti rí pọ́ ni ẹni tó bá gbẹ̀sìn yé yóò sọ́ra fún yóò sọ̀ra fún yóò wò ó á ah, èyí tí wọ́n pilẹ̀ pẹ̀lú ìpayọ̀ ọlọ́run lamasjidun usisa ala taqwa èyí tí wọ́n pilẹ̀ pẹ̀lú ìpayọ̀ ọlọ́run nípìnlẹ̀ ọjọ́ níta tí èdè sọ̀tẹ̀ ìbẹ̀lẹ̀ wà tí Allah subhanahu wa ta'ala ní tí wọ́n ti fún yẹn ọwà ń bẹ̀ ṣùgbọ́n bí ìfọ́ká ẹ̀ẹ́dọ̀lẹ̀ èyí tó wá jẹ́ ìtọ́tọ́ka gbòógì kí àyè tí wọ́n bá tẹ̀sí ṣe ìjọsìn fóòsàrí yálà wọ́n ń ṣe lọ́wọ́ àbí wọ́n ti ṣe rí a gbọ́dọ̀ ṣèjọsìn ń bẹ̀ láti fi dènà káwa náà wọ́n ṣubú sínú ẹbọ káṣí túmọ̀ fi jẹ́ kọ́mọ́ jẹ́ tẹ̀kẹ́rì rẹ̀ lílùmùsùlùkì ó túmọ̀ jẹ́ pé ìhàpúfà ìbuwọ́lù fáwọn tí wọ́n ń ṣe pé ohun táwa náà ń ṣe nìwọ́n náà ń ṣe yìí àwọn ọ̀tọ́ ka tiẹ̀ wá rẹpẹtẹ sọmọ pé àwọn tó jẹ́ àwọn Yahudi nípìlẹ̀ ìbátan tí anabi sọlọ sọlá ń kọjú síbi tí wọ́n ní sọlá àti wọn Baitul Maqdis wọ́n sọ lẹ́nu wọn pé ọ̀tán bí táwa náà ti ń ṣe táwọn wọn dojúkọ ṣèjọsìn lòun náà ń dojúkọ ọlọ́run kí ọ̀tá nẹ́bì lọ́rùn kó sẹ́mi ọ̀ wá jọ àwọn tí wọ́n ń pera wọn máa nẹ́bì Musa tí wọn ọ̀tẹ̀lé ni ṣé ń ju àwọn tí wọ́n ń kóra ọlọ́mọ lẹ́yìn ìsá tí wọ́n tẹ̀lé ni ọlọ́run ti sọ fún ànábì pé wọ́n fẹ́lẹ̀nu wàlíyàn nẹ́ka kíbìlẹ̀ tẹ̀ntẹ̀rọ̀dọ́ à á yí ojú rẹ̀ kó àfẹ́kọ̀ọ́ jọ wọn. torí pé wọn náà tọ́jẹ́ yorùbá bọ̀ ọba tiẹ̀ mọ́ kéwú wọ́n rẹ̀ mọ́ sọ pé ọjọ́ wọn òun ní ṣe òun ní ipa wọn ní ṣe pa wọn. òfin atúmọ̀ pé nígbà tó bá fẹ́ jọyàn ọjọ́ mùsùlùmí ọjọ́ tí ń tẹ̀lé lánàá Allah subhanahu wa ta'ala látàrí bẹ́ẹ̀ ló fi wá jẹ́ pé a rí inú hadith tí a fà wá Thabit ọmọ Dhahak tọ́gbà wá kọ́lọ̀kọ́ bá ṣe ìyọnu fàfà náà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní arákùnrin kan ó ìjẹ́jẹ́ àìjẹ́jẹ́ fẹ́ nìkan láti mọ̀ àwọn ìbàdá àtìlówó náà wà tí bàbá kẹ́yìn òkú bàbá tẹ bá lè tí báyìí bá ṣẹlẹ̀ tí kìíní bá ṣe báyìí ń ṣe báyìí fún yín ọlọ́run nìkẹ́ la sọ bẹ́ẹ̀ fún kò tún wá jẹ́ pé nípìnlẹ̀ pẹ̀lú kọ̀ jẹun tẹ́sìn fẹ́ ká sí ṣùgbọ́n tá a bá ti ṣe ó ti dọ̀ràn ìlérí àbẹ́jẹ́ okọ̀ yóò tá a lè fẹ́ nu méjèèjì kódà nẹ́bí sọ lọ́wọ́ sọ́lá ń sọ fún wa pé níkà ẹ̀ mú nǹkan jáde lọ́wọ́ ń gbàwẹ̀ fún ọlọ́run tó bá lè ṣe báyìí fún mi ń ṣe báyìí fún ìrọ̀ o torí pé ọba lò ó ṣètò ọba tí ń pa àwọn tó pa ọ́ láṣẹ tẹ́lẹ̀ kò bùkátà pé ọba tó wù yẹn ní òtò ṣe fún fúnra rẹ ló kí àjàgà bọ́ra rẹ lọ́rùn torí mọ́ ti arákùnrin yìí ọwọ́ jẹ́jẹ́ wípé òun ọ̀pá ràkúnmí ẹran ràkúnmí ní àyẹ̀kẹ́ bùwánà ọwọ́ àbí ànábì sallallahu alaihi wasallam pẹ́tọ̀ owó ànábì sallallahu alaihi wasallam òun tẹ̀ lérí fún Allah subhanahu wa ta'ala pẹ́tọ́ bá ṣe kẹfún òun pàrà kúnmí ní ààyè tí wọ́n ń pè ní bùwánà ẹwà gbọ́n tá ànábì bí ànábì ni alkana fi àwọ̀tànún ndóòtà kan bẹ́ńbẹ̀ sí èṣù kan bẹ́ńbẹ̀ sìgìdì kan bẹ́ńbẹ̀ orò kan bẹ́ńbẹ̀ òkúta kan bẹ́ńbẹ̀ igi kan bẹ́ẹ̀ tí wọ́n ń bọ àdéhìí béèrè gbogbo àwọn nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ kò àlìfíhà wọ́sẹ̀nùn èyí yòówù nù rẹ̀ nǹkan tí wọ́n mọ́ bọ ǹjẹ́ ń bẹ láyè yẹn min awsanil jahiliya yu'bad nínú àwọn òòṣà ìgbà ojú dúdú àìmọ̀kan tí wọ́n ń ṣe kọlùlá ó ní wà nẹ́bí sallallahu kò sí mbẹ̀ àdéhìí sallallahu tó wá tẹ̀síwájú fa alkana fi a aidun

torí pé mọ̀nsọ́lá àríyí ẹni tó bá tọrọ kẹ́gẹ̀ fún ànábì sọ́lọ́lọ́hu àríyí asàrọ̀ mọ̀rẹ́t ọlọ́wọ́n bó ṣe kẹ́ mẹ́wàá lọ́lọ́wọ́n bó ṣe padà fóun náà tẹ̀pá àti farayọ́lá ló fi jẹ́ pé àwọn tó jẹ́ àwọn ilmul hadith bọ́tọ̀ kó wẹ́sà fóun ní hadith à ó yọra rẹ̀ kò nóore tó kò sí bó ṣe kakọ́lá rasulullahi sọ́lọ́lọ́hu àríyí wasallam tó ní bẹnu àwọn mùsùlùmí sọlá àlè rọ̀sùlù sọ́lọ́lọ́hu àríyí wasallam nínú àwọn olùsàsàlátù lọ́pọ̀lọpọ̀ fún ànábì tí a bá ti ń ka hadith ọbẹ̀ nù rẹ̀ tó o bá mẹ́nu àwọn tí wọ́n jókòó gbọ́rọ̀ hadith ọbẹ̀ nù rẹ̀ tó tó bá ti dákọ̀ọ́ ànẹ́bì sọ báyìí yóò sọ pé sallallahu alayhi wa sallam ṣùgbọ́n òsì mi tí wọ́n ń sọ̀rọ̀ ànẹ́bì ọ ò ní rásà láti ṣe lọ́pọ̀lọpọ̀ ànẹ́bì sallallahu alayhi wa sallam wa sọ fún pé hawfi bi nadrik ẹ̀jẹ̀ rẹ̀ tó jẹ́ ìlérí rẹ̀ lọ musẹ́ nígbà tó ti jẹ́ pé kò sóòsà kankan láyè yẹn n ò sọ lóòsà láyè yẹn torípa ànẹ́bì wa sọ pé fa innahu la wafa'a li nadrin fi ma'siyati Allah torí pé kò sí ìmúṣẹ fún lérí kan tá a bá ṣe tó jẹ́ pé níbi ìṣẹ́lọ́hùn ni dákọ̀ sọ pé à tí wọ́n bèèrè bí tọ́bọ̀ bèèrè fún mi náà lọ́mọ à ń ra ọtí fún yín fáwọn ọmọ tí kan lọ sọ bẹ́ẹ̀ fún abáyé àfáàṣẹ ọ̀pá ti sọ bẹ́ẹ̀ lèmọ́mùsẹ́ ti sọ bẹ́ẹ̀ bàbá alágbájá ti sọ bẹ́ẹ̀ ẹ̀yìn mutí lọ́tọ̀ ti ṣèlérí pé ò ní fún ọ ò rọtí o ó kẹsì tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tó jẹ́ tó jẹ́ bí ẹ̀ṣẹ̀ ó sì kàfàrà ni àti sàlàyé ilé ìfún wa sẹ́yìn. àdébí tún ní wọ̀fíìmà la yamliku ibnu adam bákan náà ohun téèyàn ọba ní kápá lórí ẹ̀ àìjẹ́jẹ́ lórí rẹ̀ pé pé tọ́lọ̀ ń bẹ́ẹ̀ lè ṣe báyìí fún mi ń dobìnrin ni ìwọ ọkùnrin ó lè dobìnrin kódà kọ́ ọpọlọ ṣe gender transplant àbí ò ò ní dọkùnrin gangan àdàmọ̀dì ọkùnrin lọ́dà ọ̀dẹ̀ni tó fọwọ́ ara rẹ̀ wá dánwò fúnra rẹ̀ ẹ̀kọ́ sọ pé àwọ̀ ogun sámà lọ láwọn pípẹ́ ẹ̀dá ọ̀ká kò sí musa kẹ̀kẹ́ fún ọmọ bẹ́ẹ̀ ó sì tẹ̀ràn pọ̀fẹ́nu rẹ̀ wà rọ́ọ̀fù eléyìí bẹ́ẹ̀ káwá sókọ̀ mọ́ àdìsí míì náà tó náà tún wá ká lè mọ̀ pé a rí pé ànábì fún pé tí wọ́n bọ́ ọ̀sà ń bẹ̀ tí wọ́n sọ dúró sà hadith ẹlẹ́ẹ̀kejì lórí pé àyè tí wọ́n bá ti ṣèjọsìn fún sàárì àbí wọ́n ń ṣe é níbẹ̀ àyè ṣèjọsìn fún Allah subhanahu wa ta'ala ń bẹ̀ kódà káwọ́ ọ̀la ní ẹ̀kọ́ yé Allah la fẹ́ sìn torí pé àmọ́ tí ẹni tó fẹ́ ṣèjọsìn yẹn ó lè tì í bọdún tí ó fi sọ ọ́ dẹ lẹ́bọ àbí kọ́ sọ àwọn tó ń bẹ lórí ẹbọ tí òdíje wọn jáwọ́ tí wọ́n wò pé ebá àwọn àfáà náà wọ́n ń bá wa séyìí kódà ní tí èyí tí ọ̀jẹ̀jọsìn bẹ́ẹ̀ àti rẹ̀ ń tó gba Islam lẹ́lẹ́bọ ó lè kóró létí tiẹ̀ torí pé wọn náà mọ kọ̀ọ̀rọ̀ tiẹ̀ náà ẹni ẹlọsọ fún pẹ́bú ọ̀dá àwọn ohun tí ń ṣe ọ̀dá àkábákin ọ̀dá ọwọ́ agbá fìlàmù tán àwọn tó wá tó jẹ́ pé àwọn ẹlò wúwo láàfáà tó wà lọ́nà bá kọ́kọ́ mọ́ dá àwọn nǹkan yẹn nù àwọn nídìí rẹ̀ ẹni ti padà ní pé ah, àwọn sùnmí yìí burú o àwọn ẹ̀wọ̀n ní gbọ́ ọ̀dá mọ́ wọ́n sáwọ́ tó ní kó wọn mọ́ kó wá bẹ́ẹ̀ nìyẹn tó ti padà sínú ẹbọ nìyẹn o nígbà tí ìdáyà ti tàwọ́fíìsì tí ọlọ́run ò tíì ìtọ́lọ́wọ̀n tí rò ó kàn án pé kọ́kọ́ gbà padà látara wa àwọn ẹlẹ́bọ nínú ẹni ń wò sí mùsùlùmí gbogbo orú yìí Islam fẹ́ dènà rẹ̀ pé kí wọ́n gangan mọ̀dọ̀ ẹlẹ́bọ kọ́ tún mọ̀jẹ́ pé ẹlẹ́bọ náà ò ní rí sí lọ́wọ́ níbi ẹbọ ni Maimuna ànábì ń lọ ńjọ́ kan òun wá jáde pẹ̀lú bàbá òun ànábì náà ti ń lọ pẹ̀lú àwọn sọ̀hábà òun wá rí ànábì sallallahu alaihi wasallam òun tún wá gbọ́ táwọn èèyàn ń sọ pé rasulullah pé ànábì ní lọ ni ànábì ní lọ yẹn fàjàáltù abúdùhù básọ̀rì òun wá tẹjú òun mọ́tò òun fojú òun tẹ̀lé ànábì bí fadanna ilayhi abi bàbá òun wá súnmọ́ nabi sallallahu alayhi wa sallam wa huwa ala naqati lahu ma'ahu dirratun ka dirratil qutad bàbá òun súnmọ́ nabi tájú àbá òun sì wà lórí nǹkan agun rẹ̀ bó ti wà lórí nǹkan agun rẹ̀ ọmọ ní rìpọ́ọ̀tù fún wa yìí o àwọn náà ká mọ̀ bí tá mú àwọn ọmọ wa rìn sí ṣebí tí ó ti sorí ire ni ó ní kódà báwọn èèyàn ṣe ti tẹ̀lé ànábì tó àbí àbó òun ṣe ń lọ òun ń gbọ́ tọ̀bítọ̀bí yàtì tọ̀bítọ̀bí yàtì òun gbọ́ pàtàkì pupa ẹsẹ̀ dáfà wa ibùnú hasir wọ́n ti gbé wá òun gbọ́ pàpàpàpà ẹsẹ̀ àwọn tí ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam nítorí wọn pé gbígbé ẹsẹ̀ tí àbó òun náà ṣe tún lé ànábì pé òun fẹ́ súnmọ́ ànábì àbó òun bá súnmọ́ ànábì sallallahu alaihi fa aqarra lahu sáà nàbì ni tọ ànàbì náà farabalẹ̀ fún ànàbì kóra dúró ó tún mọ̀ pàwọn náà sáájà àfa ó lè jẹ́ pé lórí ìrìn wọn ò bí wá níbi ìrìn gbà mí torí pé ó lè jẹ́ pé òun tẹ́lẹ̀ ń bí wá yẹn tá a bá gbà yẹn ó lè jẹun tí ọ̀sọ́ di kẹfìrí ni tó fi jáde kó ní Islam a lè kóra dúró pé náà a ti dà lóhùn ṣùgbọ́n wọn náà mọ́jọ́ jẹ́ pé béèrè tí ò lọ́mọ béèrè nígbà tá a fa àfàkókò rẹ̀ lẹ̀ fún ọ àníbi wa kóra dúró sallallahu alaihi wasallam fastamma aminuhu anabi wa tẹ́tí fọ́rọ̀ rẹ̀ anabi concentrate istima ọ yàtọ̀ sí kí wọ́n kẹ́ gbọ́ nǹkan lásán ẹ̀rọ pé òun tọ́lọ̀ ń pa aláṣẹ pẹ̀lú Al-Qur'an ẹ̀rọ pé fastami'u lahu ẹtẹ́ tí ẹtí ọkàn yín ànábì wa tẹ́ra alẹ̀ ọtẹ́ etí ọtí ọkàn fẹ́ nìyẹn láti gbọ́rọ̀ rẹ̀ ìgbà táwọn ti ń bá ànábì sọ̀rọ̀ ànábì ò túmọ̀ sí nǹkan míì ọwọ́ sọ fún anabi pé mo kò wọ òjíṣẹ́ ọlọ́run inni nazartu in wulida li waladun dhakarun mo jẹ́jẹ́ fọ́lọ́run pé tọ́lọ́n bẹ bímọ ọkùnrin tí àwọn bẹ bímọ ọkùnrin ani ani haro ala rasihi bibuwanatin fi aqabatin min as-sanaya iddata min al-ghanam buwana sẹ́ni ẹ̀dá kọ̀ọ̀rún tọ̀ tọ́lọ́n bẹ ní kí wọ́n bímọ ìyàwó òun bímọ ọkùnrin fóun òun ó pa àwọn ẹran àgùntàn kódà nù rìwáyà ọmọ yẹn ní òun ọ̀tí àárín tí bóyá fifty ni bàbá òun dákọ ni òun ó pa ẹran àwọn àwọn àgbo fifty lòun ó pa ní àyè fi dúpẹ́ ó fi ṣèlérí bẹ́ẹ̀ kí ànábi tún bí wọn náà ànábi ni albiha min afi il awsanu shay'un ṣe òòsà kẹ́mbẹ́mbẹ́ náà àwọn òòsà àrégbè yẹn tí ó ní kò sí mbẹ ànábì tí ọba ti sí mbẹ òun ìsọdún rí mbẹ náà ànábì ní lọ o si rẹ ó sì kó àwọn ẹran náà jọ àwọn àgbò náà àbábùtà ó kò débẹ̀ kódà ńgbà tí ń pa á lọ́wọ́ tó parí bíi forty nine bí ti gbé wa ọ̀kẹ́ bá mbẹ ah inú àwọn tó mùsùlùmí dára tó tọ́ fún nẹ́bìrì inú òròyìn wọn ni pé wọn a mọ̀ pé ẹ̀jẹ̀ tí bọ́kẹ̀tì bọnu rẹ̀ báyìí tí ń lé lọ ni sọ pé aláhùnmá ibi nẹ́tìrì à ọlọ́run dákun jẹ́ ẹ̀rẹ́ ìlérí mi jẹ́ rí búṣẹ̀ bọ́pá fọ́tí náà yóò kú ẹyọ kan fara bí a fàdàbà hàhà ọwá lè ọlọ́run ní kọ́wọ́ rẹ̀ tẹ́ ó sì pa láti fi pé ẹ̀jẹ̀ rẹ̀ àdìsẹ́ ọwà ní ìbẹ̀ wá ni wọ́n ti mú jáde pé èèwọ̀ ni fún wa ká mọ́ sí jọ́sìn láyé táwọn yẹn ti ń ṣẹbọ kódà káwọ́ ọmọ lánìyàn pé àfẹ́ àwọn sì jọ́sìn fóòsà ti ń bẹ́ńbẹ́ wọ́n tó jẹ́ mùsùlùmí ò ní lọ pé ọ̀fẹ́ pẹrẹ léyà rẹ àbẹ́kẹ̀fẹ́ pẹrẹ ní ọpẹ́ fẹ́ fi ṣènáwó nínáwó tó lẹ́tọ̀ọ́ kẹwàá gbé e lọ àyè tí wọ́n fi ń sọ dóòsà bóyá lórí tàkẹ́ nílùú yín àbínú ilé yìí tẹ̀ ń gbé ẹlẹ́bọn mẹ́mbẹ̀ẹ́ gbọtọ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ó sì lébi tó tọ àwọn òsà rẹ̀ sí ìbẹ̀rù wọn náà wà lọ sí kíni ìwọ náà lọ́lọ́ ń dúnra àbọ̀rọ̀ dùn níbẹ̀ kódà nígbà ọ̀la nìyẹn pé òòsà tó ń pa nǹkan fún àbí tí ń bọ lọ́fẹ́ bọ ọ̀bọ̀rọ̀ pa níbẹ̀ torí pé ó lè tì wọ́n náà lọ bí ẹ bọ tí wọ́n náà di nípa anabi lọ rẹ nípa ẹbọ gangan àtòkùnfà ẹbọ anabi ní sóòsà ń bẹ ń bẹ kàn pé ìmúrogún kọlọ Allah subhanahu wa ta'ala ló sà ọtọ wa ni tí wọn alikana fi awatanun ó ń túmọ̀ pé anabi paal anabi ó béèrè nípa ashir alikana fi aidun min ayadihim eléyàn ló ń jẹ́ kíni wàsá ìlú shirk gbàtọ́ wa ni òsínbẹ̀ anabi ní kó pé ẹ̀jẹ̀ ni wọ́n fi ní ló fi jẹ́ pé ohun tí bá ti jẹ́jọsìn àìṣe láyé ibi tí wọ́n bá ti bọ̀ sàrí torí pé àgbọ̀dọ̀ jọ ẹni tí ń bọ̀ tí ń sin nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala látàrí eléyìí náà ni abẹ́ pé wọ́n sún wa lọ́wọ́ níbi ìmọ̀ ìsọ̀láàtì níbi tí sàárì bá ń bẹ àtàwọn nǹkan míì tá a padà débẹ̀ ilé ìlà alákọ̀ọ́kọ́ káàdì ìmọ̀wọ́ ìpéwọ̀ náà àwọn ọbọ̀lù ti ń pẹran àwọn kílò ń torí ẹ̀ pẹran ọ̀bọ̀dọ̀ lọ bí wọ́n ti ń bẹ́rin tí wọ́n ti ń bẹ́ kínní níjọba fẹ́ sọdún wọn lóríta kí wọn wá lọ pa nǹkan kan bẹ̀ ìgbọ́sọ̀ wọn mọ̀ kó ọ̀tọ̀ pẹ̀rẹ́ mùsùlùmí wọn náà ń gbé nǹkan lọ bẹ̀ tẹ́lẹ̀ kódà yàtọ̀ sí pé nǹkan pípa ààyè yẹn ọ̀bọ̀dọ̀ lọ bẹ̀ kó ọ̀fẹ́ yẹsọ̀ láti ń bẹ̀ nígbà tó sàásì ń bẹ́ àfìgbà tó bá di pé òòsà ti kó ń bẹ̀ tán yẹ́nyẹ́ torí pé kí ló rí aburú ilé wa ní pẹ́sà mọ̀ pé alkaaba ilé ìjọsìn nípìnlẹ̀ kí pósà lọ sáájú ní níbẹ̀ so ni pé àìtọ́bàjá yóò sà àìsí ìjọsìn ńbẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn wasailu shirk àwọn okùnfà tí wọ́n tíyàn lọ bí mórúkúpẹ́ Allah subhanahu wa ta'ala tí sẹ̀rí àtìláàmù tí nẹ rẹ̀ tó dé nẹ rẹ̀ tẹ́ pọ̀pọ̀lọpọ̀ sì ń sílẹ̀ lásìkò tá ń bẹ̀ yìí wọ́n ń jà wọ́n ń pe àwọn tó ní káwọn èèyàn mọ́ sìn ṣe lóòkọ tí wọn ò jẹ́ torí pé fẹ́ sàwọn èèyàn lọ́nà òun náà ni anahayu anisafar ilal amakini because it takarubi òun náà ni ìsìnyàn lọ́wọ́ kúrò níbi ìmọ̀ ìrìn àjò lọ sáwọn àyè kan pé àyè tí wọ́n bá ti lọ bẹ̀ ọlọ́run súnmọ́ Allah subhanahu wa ta'ala. níbi láti rẹ́rìí eléyìí òun ni sísín lọ́wọ́ tá a nẹ́bí sallallahu alaihi tó sin gbogbo wa lọ́wọ́ pé ká mọ̀ di gàárì ká mọ̀ di gbàdàgbọ̀n pàǹlọ́ ń ṣèjọsìn láyè kan lẹ́yìn àwọn mọ́sálásí mẹ́ta àwọn ọba nínú àwọn mọ́sálásí tálàkọ̀kọ́ ń bẹ̀ tẹ́kọ̀ òun náà ni alikaaba òun ilé àkọ́kọ́ lórí ilẹ̀ tọ́jẹ́ pé ilé ẹlẹ́ẹ̀kejì òun náà ni ti baitul makdis tó ń pè ní jerusalem darussalam orin lẹ́nu àdísì pé ogójì ọdún ní ń bẹ láàrin wọn síra wọn mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta òun ni mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ìtí ń bẹ nílùú medina níbo láti rílẹ̀ ọwá ní sahihayn nínú àdísì ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé la tasuddu rihal illa ila lo àyè kan pé àyè yìí lọ́lá náà sì jọsìn ń bẹ̀ pẹ̀lú àníyàn pé ọlá ń bẹ fáyè yẹn gbígbà àdúrà ń bẹ fáyè yẹn àlùbáríkà kan ń bẹ fáyè yẹn àyàfi mọ́sálásí èmi ànẹ́bì yìí masjidi aza wal masjid al àti mọ́sálásí agbèwọ̀ wal masjid al àti mọ́sálásí kudus eléyìí nìtọ́ka tó hàn sí gbogbo ẹni tó bá gbàgbọ́ tó sì fẹ́ sẹ̀sìn níbàámu bá ní sọ̀rọ̀ sọ́làm sí mu wá àti àwọn sọ̀hábà àti àwọn àhímátòlá arba àtàwọn tó tẹ̀ lórí pa wọn ẹ̀ máàlìkì ni ahmad bin hanbal ni abu hanifa ni muhammad bin idris shafi'i ni tó bá fẹ́ tẹ̀ lórí pa wọn àti àwọn àhímà alimul medina tí wọn yapa nẹ́bì níbi ohun sí wọn ni wọ́n fi ní àbọ̀dọ̀ jẹ́jẹ́ pàǹlọ à ń sẹ́rìn àjò lọ sí bí orí pa ànẹ́bì kan pé ibi tá ànẹ́bì lágbájá òkè ibi tá ànẹ́bì mọ́tàlẹ́ káwá bí gbá ní pé ń lọ mọ́sàr òkè túrì sínẹ́ ń lọ bẹ̀ ń lọ ń sàdúrà ń bẹ̀ nígbà tá a lọ sí mọ́sàr àwọn tí wọ́n ní àwọn fẹ́ lọ bẹ̀ ń bẹ̀ àwọn kẹ́ wọ́n gbé tọ́rí sí ìmú pé àmì lásán ọ̀bọ̀ òjò pàdé ẹ̀kọ́ lọ́n ti jọsìn tọ́tọ́ bá jẹ́ pé ó kó sábẹ́ pé ọ̀sán lọ lóyún pé kí n tiẹ̀ mọ́ bẹ̀ wọ́pọ̀ lọ́n tẹ̀jọ́ fi ń bẹ̀ láti ẹ̀fi súnmọ́ lọ́hùn lá àbọ̀rọ̀ síbẹ̀ báyọ̀ orí pé ànẹ́bì kẹrin àbí sáàárẹ̀ ànẹ́bì ọlọ́hùn kan àbọ̀rọ̀ sí jẹ́jẹ́ àbí kápá ń lọ bẹ̀ lọ́sẹ̀ jọ́sùn eléyọ̀ lẹ́tọ̀ kódà mọ́sálásí kùbá tọ́lá ń bẹ fún inú àdìsí ànẹ́bì sallallahu alaihi wasallam láti ìlú yòókù tí ọ̀jẹ́ kébi tó wà lágbègbè bẹ̀ ní Medina kọ̀lẹ́tọ̀ tòun ti bó jẹ́ pé asaru àdìsí wá lórí ẹ̀ pé ọ̀la ń bẹ ń bẹ̀ pé ànẹ́bí sì máa lọ̀bẹ̀ gbogbo ọjọ́ sátọ̀dé lẹ́ni tí ó gùn kan àbí lẹ́ni tí ó rìn torí pé lágbègbè bẹ̀ lọ́wà ni wọ́n fi ní ẹni tó bá jẹ́ kọ́nà rẹ̀ jì ọ̀kẹ́ bàbá ní ẹ̀pẹ́ ńlọ́wọ́ sáà sí Kùbá láti Nàìjíríà pé lọ́n ti jọ́sìn torí pé ọ̀ padà forí gbà àdìsí látẹ̀sódò rẹ̀ háì wọ́n wá ní kìí ṣe pé mọ́sálásí mẹ́ta tá a dápọ̀ yìí àwọn ni wọ́n jẹ́ mọ́sálásí tà ní àdìsí ní ká lọ ọbẹ̀ lọ́sẹ̀ jọ́sìn àwọn làyè mẹ́ta ṣùgbọ́n àwọn àyè yòókù kò sáyè míì mọ́ tá a rí tọ̀ka ńbẹ̀ káwọn àyè yẹn wọ́n padà dòòsà mọ́ wa lọ́wọ́ wọ́n ní bákan náà ó kó gbogbo àwọn màsáájì sínú mọ́sálásí ń bẹ ń lu rẹ̀ ọba fẹsẹ̀ jọ pé mọ́sáàsì gbá ní lọ mọ́sáàsì àtijọ́ sọ̀pọ̀ àwọn olùkàn bẹ́ẹ̀ tó pé mọ́sáàsì àtijọ́ tọ́ba lọ́bẹ̀ àwọn òlé ọlọ́run yẹ báyìí lọ́kọ́ fáwọn òlé ọlọ́run báyìí lọ́kọ́ ni tọ́ba ti lọ́bẹ̀ ọgbàgbé ni àrínú àwọn sọ̀hábà pẹ̀lú ọ̀kẹ́ ń bẹ nílùú mákà kọ́ yẹn ọ̀kẹ́ sì ń bẹ nílùú tiẹ̀ tí wọ́n ti jọ yára wọn ọ̀kẹ́ wa kọ lẹ́tà sí pé kọ́mọ kóbọ̀ wa kọ́ wa kú sílùú sí mẹ̀dínà àbí mákà kọ́ yẹn ọ̀ní àwa fún létí padà pé àá innal arda amaluhu ilẹ̀ fọ́ọ̀yàn kan mọ́ iṣẹ́ tá a bá ṣe ní mọ́ fọ́ọ̀yàn mọ́ kódà àwọn àyíká pè láyé ọ̀la yìí bí yẹn bá kú sí mọ́sáàsì kàábà tó jẹ́ lẹ́bọ yọ wọ náà rẹ̀ sòsí kọlọmọjà wọ náà bí yẹn bá kú mọ́sáàsì ànẹ́bì lẹ́nu tí mo rogún pẹ̀lú ọlọ́run kí ẹ ọba bí yẹn bá kú sí mọ́sáàsì kudus lẹ́nu tí onígbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala ọlọ́run ó fi sáyé rẹ̀ pé àyè yẹn ọ̀sọ́ dẹni tọ́lẹ̀tọ́ tọ́ ọba ṣiṣẹ́ ẹ̀tẹ́ ń bẹ̀ tó sì lábì ọkàn tó lè ju orí kẹ̀. wọ́n fi wá ní gbogbo àwọn màsáàjìdì yòókù àwọn ààyè yòókù náà àbọ̀dọ̀ yàn sọjú pàǹlọ ọbẹ̀ eléyìí wọ́n ní bọ́lá tó ti rí lọ́dọ̀ àwọn sọ̀hábà gan pẹ̀lú nígbà tí bùsọ̀rà ọmọ àbí bùsọ̀rà al-Ghifari radiyallahu anhu ó pàdé Abu Hurairata radiyallahu anhu lẹ́ntí ń sẹ́rìwọ̀ látòkè tóòrù níbi tọ́lọ̀ ti bá nẹ́bì Musa sọ̀rọ̀ tí mo mú wá lápẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ọwá sọ fún pé àà ìwọ àbúrò rẹ̀ àbòlò tí ń bọ̀ olóhùn bọ̀ látòkè tóòrù ni àwọn laura haituka kọbla anta àti yahu lamtahti tí wọ́n bá rí ọ síwájú kó tó lọ́ọ̀bẹ̀ ni ìní òní lọ́ọ̀bẹ̀ pé ó túnmọ̀ pé tí wọ́n bá rí ọ kó tó lọ́ọ̀bẹ̀ tí wọ́n kaun tí tó fi jẹ́ kó wọ́n náà èyí tí wọ́n náà gbọ́rí tọ́ gbọ́ kó wọ́n là nẹ́bì sọ báyìí tó sì jó tọ́ kò túnmọ̀ gbogbo nǹkan kéèyàn mọ́ mọ̀ tán ó ju tọwọ́ rẹ̀ lẹ̀ fún tà nẹ́bì sọ ni àbọ̀tí ẹ̀ ti kàá kò yí ọ ó ju tọwọ́ rẹ̀ lẹ̀ nígbà tó ti gbálàyé rẹ̀ pé àṣẹwọn tí wọ́n gbà lérò ní ó lò nílọ ó tó pé kíni àdìsá àti kàfún wáyé náà pé àìdígbá dagbọ̀n di gàárì lọ sí àwọn mọ́sálásí kan àbáwọn àyè kan páńlọ ń ṣèjọsìn ní pẹ̀lú àníyàn fáyè yẹn lọ́lá pálùbáríkà kẹ́ńbẹ́ láyè yẹn tá fara kó tá a fara yí àyàfà àwọn mọ́sálásí mẹ́ta kódà àwọn mọ́sálásí mẹ́ta náà ìṣẹ́ta bá ṣe ń bẹ̀ ni ó júwe bábàárì kẹ́báàrí àánú látara ọlá tí wọ́n ní nínú àwọn ọlá tí wọ́n ní ni pé sọ̀láta bá ṣe ń bẹ̀ kìí ṣe gbogbo sọ̀láta bá ṣe láwọn àyè yòókù. sẹ́wọ̀n pé ìṣẹ́ta ṣe ń bẹ̀ gan-an ni ló fi jẹ́ pé ọlọ́lá jẹ́ àwọn àyè yòókù lọ. bí ó ṣe wá nẹ̀ nínú àwọn rìwáyà mi náà pé ààwẹ̀ ìlú mẹ̀dínà lágbára ju yòókù lọ gẹ́gẹ́ bó rùn bẹ̀ṣẹ̀ rí. àwárí fáwọn ọjọ́ ìyókù náà kọ́ pé àtúnwá bá ti lọ bẹ̀ tí mo sáṣà fún inú rẹ̀ àwọn ọlá tọ́lọ̀ ń dìmọ̀ ni. látàrí báyìí sọ̀hábà yìí sọ bẹ́ẹ̀ fún Abu Huraira Abu Huraira náà sì gbọ́ yé ló jẹ́ pé lẹ́yìn ìgbà yẹn àtúgbọ́ mọ́ká bò ríra ń ṣe kí ni àbò ríra ń lọ síbẹ̀ wọn náà ti gbọ́ àwọn tó wọn náà mọ́ di wátọ̀ ń dájọ sí pọ̀ fẹ́ lọ bẹ̀ tàrí àfa lágbájá tàrí ṣé ò lágbájá wọn tàrí ṣé ò lágbájá nílùú báyìí ó ti yé wọn náà ti mọ̀ pé ibi tó yẹ kọ́ ọmọ dáwó pọ̀ fẹ́ lọ bẹ̀ tó o bá sí lágbára hajj lọ sí umrọ tó lè sí lágbára umrọ mọ ọbẹ̀ lọ́n lérò ń gbà rẹ̀ èyí tó ń dá tó fi ń lo àwọn ààyè tí ò lẹ́tọ̀ yìí tí ó tókùn rẹ̀ ògùn wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam bí kéèyàn mọ́ fi dúkìá ẹni ṣòfò ni torí pé sọ àwọn tó ń lọ ń bá ń bẹ̀dẹ̀ bọ ọ̀sọ̀ ààyè ibẹ̀ náà lójúbọ̀ pé tó bá ti débi báyìí bùkátà ló ya àwọn àyíká wá sọ yìí àwọn ti mẹ́tẹ̀ẹ̀ta náà àwọn náà kò sóhun tá a ti ń bẹ̀ ju pé a ti sọ láti ń bẹ̀ a ti nínú àwọn ọ̀sán tó jẹ́ olóore wẹ́lẹ́yìn wọn kò síbò míì tá nẹ́bí tọ́ka fún wa eléyìí nípìnlẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn ọ̀sẹ́bọ inú ṣe wọn ni pé àwọn àyè kọ̀ọ̀kan wọn mọ fún wọn lọ́lá láwọn òkè láwọn odò láwọn ọbí ṣe ní àwọn ọgí tí ń bẹ láwọn ìlú yín kódà omi ń bẹ tó yẹ pé mùsùlùmí ni ó sì mọ sọ̀rọ̀ jáde lẹ́nu lẹ́sìn tí ẹ̀sìn fi nǹkan yé yóò sì mọ gbọ́lá fún mi kódà àwọn apẹ́gi mi nira fún mi sọ́ọ́lì ẹ̀jẹ̀ á wo ibi tíṣe ìtọ́ọ̀nù tó ti gbàjọba núrò rí ẹlòmíì rí igi tẹ́ ẹ gé yìí à pa sàárà kan sẹ́yìn nínú ìlú ni ni àbí igi tátẹ́gù gbé àsàárà kan sẹ́yìn nínú ìlú ewé rà sọ́ọ́lì ṣe ké lọ níyì à ọ̀rọ̀ burúkú lélẹ́yìí ọ̀rọ̀ burúkú ni tí ọ̀tọ́ sí mùsùlùmí lẹ́nu ó sì gbọ́dọ̀ lábí ọkàn kan nípa adi yẹn léyìí tó tiẹ̀ wá tún jẹ́ pé wọn náà mọ̀ wípé àwọn tó jẹ́ lẹ́bọ wọ́n ní ohun tí wọ́n ládìí ọkàn nípa adi yẹn wọ́n yẹ tí wọ́n náà ti wá nírú àdìí ọkàn yẹn pé bóyá adi yẹn lè ṣe nǹkan kan kí ni wọ́n náà abẹ́lọ́ nǹkan mọ́ dirú wọn látàrí báyìí ni pé inú sí àwọn ẹlẹ́bọ ni àwọn wàá gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kódà pápáyé ibi tá à ń lọ yẹn àlọ́ ń sọ̀rọ̀ láti ń bẹ lóòótọ́ ni àwọn ṣùgbọ́n ìṣe bẹ́ẹ̀ báyìí ó lè sún ní náà mọ́fẹ́mi wa tí ó dìrọ̀ máyè yẹn pé àyè ti dàyé ọlá àbáwọn tó ń ṣèjọ síbẹ̀ tí wọ́n pe a ibi náà làwọn àfáà náà ń wábẹ̀ àwọn mùsùlùmí náà ń wábẹ̀ ní kó ló fi jẹ́ pé mùsùlùmí ò ní pé sábà sàdó àfi káwọ́ dé rí òkè ló fi wá jẹ́ pé wọ́n mùsùlùmí náà tí wọ́n náà ń lọ sórí òkè tó ń ká ìbòrùn rẹ sínú báàgì wọ́n tó ojóbìnrin kí ló tó òfò kéèlẹ̀ fáwọn tó ti gbọ́ láfókè tó jẹ́ pé wọn ò dé rí òkè kò lè bẹ ẹni tó dáa níbẹ̀ ló wó pé òun lòkè gbígbà àdúrà òun lòkè àánú tọ́bá wà láyé èmi emi sáànú fún tọ́bá wà láyé èmi kò sí gbígbà àdúrà fún wọ́n náà bá tún wá gbéra rẹ lọ́bẹ̀ pé orí òkè yẹn bá ti débẹ̀ báyìí gbogbo bùkátà rẹ ó bí o ti ṣe ra rẹ lófò látara àgbàgbọ́ rẹ ti bàjẹ́ gbogbo ibi tá bá wà láàmú ọbẹ̀ ẹni tó wa Allah subhanahu wa ta'ala ń àwọn tó lọ́dọ̀ ẹni tí ó jẹ́ mùsùlùmí tí wọ́n lọ ń wẹ̀ fún yín àbí mùsùlùmí náà ní lọ ń wẹ̀ fún yín lódò àbí wọ́n lọ ń wẹ̀ fún yín lóríta ọ̀tẹ̀ wá béèrè kí ló dé balùwẹ̀ ilé yín kọ́ kí ló ṣe é sọgbọ̀lùdè ni wọ́n fi mọ̀ pé ìwọ ti ṣe tàfíìsù àyè oríta pé ibẹ̀ lọ fẹ́ wẹ̀ ó ti túmọ̀ pé o ti ń mórogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala látara àfẹ̀sà ìsàyè yẹn lẹ́sà ṣètọ́nù ló dictate àyèyàn fún ọ bẹ́ẹ̀ náà làwọn bòmíì àwọn afẹ́ ṣe sàárà mo ló gbé sí kódà ọ̀fẹ́ fẹ́ wúrẹ́ lóúnjẹ tí ò jẹ́ wẹ́rẹ́ tó ń sìn kò jẹ́ pàgbẹ̀nú kan lọ́ dáa fún ọ kí ló tó fi jẹ́ kórìkà ló gbé sí. èkúrú tí ò wúlò fún ọmọ àbó wúlò fún ọ náà ni ó ti jẹ́ kí wọ́n ní kó o fi ọ kiri kálé rẹ̀ kó o fi yí lépo ni torí pé ṣètọ́ni ti sàyè lẹ́sà fún ọ pé ìfi yí lépo níbo ló gbé títẹ́wúrẹ́ e ọ̀jẹ́ àbágùtàn látara àṣàyè kan lẹ́sà pọ́lá kan ń bẹ fún fáyè kan ń bẹ fún ìṣe nǹkan báyìí ń bẹ ni ó jẹ́ kó di báyìí eléyìí inú àwọn tí wọ́n ti yàn dẹni tí wọ́n mú orúkọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kódà nù yàrá rẹ̀ tó bá mú òjìgbọ̀n kan níwọ̀ jẹ́ pé wọ́n wá ní ọ̀sẹ̀ táwọn ni òjìgbọ̀n lé gbé torí náà wàsáìlù shirk iná ẹ̀ ní nǹkan yẹn ohun tó gbé wá àtàyè tí wọ́n ní oṣooṣì yẹn tọ́bá ẹ̀kọ́ ọ̀ra ọṣẹ fúnra rẹ̀ jẹ́jẹ́ láwọn oko oríṣiríṣi tí wọ́n ń sọ wọ́kọ́ mọ̀bà àti pàtùmọ̀ báwọn ọlọ́ṣẹ polówó ọṣẹ níbo ló gbé sí tí ò gbé ọba àgbé sábẹ́ bẹ́ẹ̀dì rẹ ọba àgbé sígbèrí rẹ tómi rẹ ọba ti ní dà ọ́ láàmú ó ṣe déédéé mọ́fẹ́sà mọ́sàpọ́nlé fún un tí ọ̀lẹ́tọ̀ sápọ́nlé tọ́ pé ní iṣẹ́ fún ọ tẹ́ kó lò láyé lásán láti gbádùn ayé mi mọ́ fi fọ́nlẹ̀ mọ́ra rẹ̀ látara àwọn àdìọ́kẹ̀ kádìí ọkàn ilé ń bẹ nínú àwọn wá sí wa lọ́wọ́ kúrò nínú rẹ̀ nínú àwọn ìlú sírk a ti sọ fún wa àbọ̀dọ̀ lánìyàn pé tó bá ti kan kan pé wọ́n síbẹ̀ ó ti sọ àyè tó lọ́lá jù lórí kódà kọ̀lẹ́tọ̀ fún wa ká sọ ọkọ ní ká sọ pé à níbi lágbájá sùn tó bá ti sùn fi lágbájá tó bá ti sin ọ́ sáàrin àwọn ẹni re orí ọmọ dọ́dọ̀ tiẹ̀ náà tó bá sin ọ́ sọ́dọ̀ àwọn ẹni bú sọ pé ohun tí wọ́n tẹ̀ fi ń parọ́ fẹ́ lòmíì tí wọ́n fi ń takò ohun tẹ́sìn gbé wá nìyẹn wọ́n ní ẹmọ́ sìnkú sórí tẹ́mọ́ á padà débi òun náà ipò torí pé àtẹni rẹ̀ àtẹni bú ni wọ́n ń ti ń tó kùn rè ògùn dọ́dọ̀ ànẹ́bì sallallahu alayhi wa sallam ní ẹ̀lọ́fẹ́ mọ́ gbọ́lù fẹ́ mọ́ fi ṣiṣẹ́ ọ̀dà àmútọ́pọ̀ tó tọ́ bá ti dàlùkìyàmà ń tọ́ bọ́ fún ọ kò ṣe wá túnṣe àpẹẹrẹ táwa fún ọ ni torí pé ẹni tí wọ́n bá jẹ́ pé nẹ́sùn kùránì ò yé nẹ́sùn àdìsí ànẹ́bì sallallahu alayhi wa sallam kò yé báta bá da padà sínú alukur'an bó ti jẹ́ pé kò tún ní gbọ̀hún náà yé torí pé tí làákà yìí ń bẹ á ti mọ̀ pé ohun tó ẹni tó dá wa sọ Allah subhanahu wa ta'ala tàn nẹ́bì sọ̀lá àtẹ̀lé á wàá gbé sókè ọkọ àtìyàwó sùn lórí bẹ́ẹ̀dì ọ̀kẹ́ ńlálà kó ụwa wà nù nẹ́ ńlálà kó ń lù ọ̀kẹ́ sì ńlálà kó wà nílé oúnjẹ kẹ́ wọ́n sì sùn lẹ́gbẹ̀ẹ́ ara wọn tẹ́ni kí rẹ nìkan sọ pé orí bẹ́ẹ̀dì kan tó ọ̀kẹ́ pariwo wá hèè nítọ́kẹ́ sùn jẹ́jẹ́ tó ń pé lágbàjá kí dé kí ẹni ibú náà ń bẹ ka ó ń kálukú tiẹ̀ ọba ni kọ́dẹ̀ ń tọ́jú ẹni ibú yẹn tí ọba jẹ́ tó ti lọ kọ̀ndẹ́m tí ọ jẹ́ olùmọ́rogún pẹ̀lú ọlọ́run tọ́lọ́run ti ní kò ní rí kẹ òun láéláé tí àwọn yẹn bá lọ́n ṣe síyára makubara orí àdúrà tí wọ́n máa ń ṣe ń bẹ̀ ní oṣù náà yìí náà yẹ kó tó wọn torí pé àyè yẹn ọ̀kẹ́ mbẹ tí wọ́n wà ara gbàdí ọ̀kẹ́ mbẹ tí wọ́n wà bẹ̀ tí wọ́n lè mọ́ wá fọwọ́ ra bàbá rẹ̀ tí wọ́n mọ bó ṣe rí ọmọpò rẹ̀ fóun lọ́tọ́sàdúrà kan tó lọ́hùn fún ni kì í sòun látọrọ àdúrà lọ́wọ́ ẹ̀ ìgbé àwọn òkú sáwọn òjìgbọ̀n sáwọn àyè kan ìfẹ́ mọ́ sọ àwọn àyè nẹ́ẹ̀dẹ̀sà tí sì mọ́ ti àwọn èèyàn lọ bí ẹbọ eléyìí náà ìbẹ̀ nù àwọn nǹkan Islam sún wa lọ́wọ́ kúrò níbẹ̀ látàrí kíni a nínú ọ̀rọ̀ àwọn sọ̀hábà kí ètayọ̀ kan lápẹẹrẹ ọ̀kan náà sọ̀hábà ní òun ṣe sọ̀láàtì pẹ̀lú Umar radiyallahu anhu lójú ọ̀nà Makka tọ́jẹ̀rún àṣùbà ṣubọ̀ Umar ọwá ka suratul fil alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil àti suratu Quraysh Umar wá rí àwọn èèyàn yad'abuna madha'iba wọ́n ń sáré gbàbì kan lọ wọ́n ń lọ sójú ọ̀nà tí wọ́n rárí tí wọ́n ń túrùfù lọ́bẹ̀ ọwá bèèrè pé ayé na yẹ́dà àbò ahùlá níbo làwọn èèyàn yìí ń lọ wàkílà ya amir al-mumini masjidun wọ́n wá ní wọ́ aláṣẹ àwa mùsùlùmí pírẹsidẹ́ǹtì gbogbo ayé mọ́sálásí kan ni wọ́n lọ tẹ́pẹ́ sọ́lá fi rasulullahi sallallahu alaihi wasallam fa'un yusalluna fi mọ́sáájì yẹn láwọn ọjọ́ tánẹ́bí gbàtánẹ́ ń bẹ̀lẹ́ ànẹ́bí kírun ń bẹ̀ rí àwọn ẹ̀wọ̀n ń sáré lọ kírun ń bẹ̀ wọ́n lọ sí sọ láti ń bẹ̀ kódà a rí àwọn tó de gbogbo àwọn àyè tánẹ́bí ti sọ láti rí tàbálọ̀wọ́ tí a sọ ń pè ní wàfá olùwọ́fà àkbárí dárìl mustapha gbogbo àyè tánẹ́bí kírun rí láyé tó sọ láti rí láyé wọ́n sàjálà rẹ̀ wọ́n kọ́ kalẹ̀ wọ́n wá ní àyè kẹ́ńbẹ̀ńbẹ̀ yẹn mọ́sáájì kan sọ́kà ànẹ́bí kírun yẹn rí fàkọ́ọ̀lù umar rọ́dí allah anu àwọn ẹ̀sá ti mọ umar ẹni tí ṣètọ́ni tí ṣètọ́ni mọ́ sá fún ọyàtọ̀ sí wọn àgbésù jẹun àgbésù gbé tí wọ́n gẹ́gẹ́ dèṣù tẹ́ pé a'udhu billahi minash shaitani rajim kọ̀rin ọpẹ́ kọ́ sá lọ ọkẹ̀lẹ̀ gba ẹni tó ti wí lọ́wọ́ rẹ̀ ká burú rẹ̀ ọmọ rẹ̀ umar wa sọ fún ọba ah, ìpè innama halaka man kana qablakum bimithli hadha tó fi polúkúmuṣu tí wọn ò fi rí Allah subhanahu wa ta'ala jọ́sìn fún bó ṣe yẹ wọn ò rí ọlọ́run ọba kọ̀ dárọ̀ akọ̀kọ́ bèrè yìí bó ṣe tọ́kún ọkọ̀ dárọ̀ rẹ̀ kó gbóṣùbà fún òun ni irú ojú wọn ṣe yìí ó ní kíni kanu yattabi'una athara anbiya'ihim ifa àwọn ànẹ́bí ọlọ́run ni wọ́n mọ́ sọ wọn ò sọ àṣẹ àwọn ànẹ́bí ọlọ́run wọ́n ànẹ́bí àá ọtẹ̀rí báyìí ọtẹ̀rí báyìí ìfẹ́ ibi níbi fẹsẹ̀ tọ́tẹ̀ wọ́n bù aṣọ rẹ̀ wọ́n ọmọdé kí wọ̀yẹ̀tàhìzúnà kanáìsà wàbí àán pé ànẹ́bì kírun bí rí wọ́n sọ di mọ́sáwájú ẹ̀yìn bàbá alágbájá tẹ́ bí rí wọ́n sọ fún tí wọ́n náà ti mọ̀ pé àwọn olóòsà ọ̀kẹ́ ní òpin bí tí ọ̀kẹ́ gúnlẹ̀ sí ilé Ifẹ̀ wọ́n kọ́ lé sí nígbà táwọn bẹ ní ilé ìwé mẹ́ so wọ́n kọ́ lé sí bí tí kìnnìkan lámúrúdú ṣe kini ẹ̀yìn aye ṣe kìnnìkan àyè bí tí sẹ̀gúkẹ́ wọlé àyè bí tí kìnnìkan wọlé tí wọ́n ti mọ̀ pé ẹ̀sìn tí wọ́n nìyẹn lọ́dọ̀ tí wọ́n kò sì sílé ìfínbẹ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí ìwọ ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ rìwáyà bẹ́sìn tí wọ́n ṣe wá ni pé níbi kíníkà bá wọlẹ̀ sí ẹ̀sọ́ bẹ̀ dojúbọ̀ níbi eléyìí bá jókòó sí ẹ̀sọ́ di kíní téènì kan tọ́kẹ̀ wá láti ibì kan kíní kan tọ̀ ẹ̀sọ́ di odò kan ọ̀pàdé wọn mọ̀ ọbọ̀ ọ̀kẹ́ gbóná ọ̀kẹ́ tutù wọ́n sọ di bíbọ̀ bẹ́sìn tí wọ́n ṣe wá lọ́dọ̀ àwọn tó gbé fún wọn nìyẹn ṣùgbọ́n tó gbẹ́sìn tí wọ́n tó lẹ́sìn Allah subhanahu wa ta'ala ẹni tó gbé rán àwọn ànẹ́bí ọlọ́run tí parí wọn tí ń jà níbi sallallahu alaihi wasallam wọn tó ń gbé wa ni pé ọ̀nà tẹ́yìn ọgbà fi mẹ́sìn umar wani faman adrakatuhu salat fi asiril masajid falyusalli ẹni tó bá jẹ́ pé ọ̀hún sí ìrìn àjò lọ ọwá dé mọ́sálásí yẹn sọ̀láàtì wá dé bá ṣe sọ̀láàtì rẹ̀ ń bẹ̀ kìí ṣe kó torí pé ànẹ́bì kírun bí yìí wà mọ́nlá ẹni tí ọba jẹ́ bẹ́ẹ̀ sọ̀láàtì ò dé bọ́ ń bẹ̀ fàlìyẹ́mdì fàlìyẹ́mdì mọ́ ní àjò rẹ lọ wà láyàtà àmàdìhà mọ́kẹ́ mọ́ pé à ah, wọ́n lánàbì kírun bí yìí èmi náà lọ́n ṣe kíni ìlọ́n ṣe sọláàtì ń bẹ ilé ìbẹ̀ nu musọ́lì àfàwà abishayba so àtàwọn tíra mi so látàrí báyìí àwọn díẹ̀ lélẹ́yìí abẹ́ agbọ́nrin méjì péré la mẹ́nubà fún wa yìí méjì péré so látàrí báyìí a gbọ́dọ̀ sa àwọn àyè lẹ́sà bí àwọn ìlẹ́yìí wa qudratihi in kana fil umur bakiya kọ́lọ̀ ń kọ́ sọ ẹ̀mí wa di ọjọ́ mẹ́jọ tí ń bọ̀ lérí a ọ̀rọ̀ yìí náà látẹ̀síwájú látún máa wọ̀n míì wá tọ́jà pé ń bẹ́ẹ̀ nù àwọn nǹkan tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí jì sí tó sì rò pé òun ṣe ìjọsìn. lẹ́kùn ká tó sí orí òpó sílẹ̀ nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ sọ̀rọ̀ ń pa àwọn masjid bìrọ̀ sí ìmọ̀ ṣẹlẹ̀ káàkiri kí wàá ní ìhàtọ́ yẹ káwa mùsùlùmí ọkọ̀ dáta bá ríru mọ́sálásí yẹn. àìrú mọ́sálásí yẹn á dẹyẹ sí gidi torí pé eléyìí ń bẹ lára àti àìníkàkún bẹ́lẹ̀ bá ti ń ṣiṣẹ́ bọ́yá ń ṣiṣẹ́ ń tún machine ṣe lẹ́gbẹ̀ẹ́ kan mọ́sálásí ń bẹ ní àtàkì tó lè kọjá lọ sí mọ́sálásí yọ̀ọ́kàn ó lè kàn kó búlọ́ọ̀kù jọ èmi àtàwọn ọmọ sẹ́gbẹ̀ẹ́ náà mọ kírun nù èkejì náà náà ń ṣe fọkànẹ́sà lẹ́gbẹ̀ẹ́ kan onójúmọ́ pé èmi àtàwọn ọmọ sẹ́gbẹ̀ẹ́ náà mọ kírun nù wọ́n wá dálẹ̀

kì í ṣe pé ẹ̀mí tọlọ́hun tànẹ́bí sallallahu alaihi wasallam ní tẹ̀lé tànẹ́bí lẹ́fi dálẹ̀ kìdíjà ló dé lẹ́fi dá mọ́sálásí yìí lẹ̀ a sì dá àyè ìjọsìn yìí lẹ̀ nítorí tani torí Allah subhanahu wa ta'ala tó yẹ fún gbàtọ́ máa ń kọ́tìn rẹ̀ gan wọn ní kọ́ pé àwọn alágbájá ya ẹ̀yà lọ síbò tó kú ọ̀tẹ̀ fòrí náà nírú ìdájọ́ táwọn náà báwọn onímọ̀ ṣe sọ. ìzákùnmọ̀láwọ́ fẹ́ ra rẹ̀ fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì láti béèrè lórí àwọn àkòrí ọ̀rọ̀ tí a ti ti sẹ́yìn àbí tí a ti lé ní zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one náà.